Ògbómọ̀ṣọ́ jẹ́ ká jọ débẹ̀ o ènìyàn ńlá ló l'Ógbómọ̀ṣọ́ ìlú Ògbómọ̀ṣọ́ kò ní bàjẹ́ ẹ̀yin ọmọ l'Ógbómọ̀ṣọ́ Ajílété o Ògbómọ̀ṣọ́ Ajílété níbi wọ́n gbẹ̀jẹ̀ kàkọ́tò òun kọyọgọlé Ògbómọ̀ṣọ́ lò lẹ́ ó gbé mu lákìkan ojú ló ń gbé bẹ́ẹ̀ ègbógbórí ẹlẹ́mọ̀ṣọ́ àlọ́gbórí ẹlẹ́mọ̀ṣọ́ lẹ́sọ̀dọ̀gbò òmọ̀ṣọ́ o ẹ̀yin lọ́mọ ògbómọ ojúgun ògbómọ ojúgun ògbó òṣègi ṣègi ṣègi ẹ̀yin lọ́mọ ògbó oṣù tí ń jiyàn o ẹ̀yin lọ́mọ ògbó ológbó ògbó lógbó alẹ́ yìí lọ́mọ ògbó lógbó níbi wọ́n gbẹ́jẹ kakọ́tò òun kan yọgànlé dùndún fọ̀rọ̀ gbogbo ṣàpamọ́ra no gbomo ṣọkọ délé wí mo náná náà gbomo ṣọkọ mọ délé èrò o ó délé tán ó rò fóògùn ebóògùn ló lọ́jọ́ ọkàn pọ̀jù orí ẹni e ló lọ́jọ́ gbogbo ẹ̀yin lọmọ apẹbímọ́nù o ọmọ apẹbímọ́nù ajílété ṣe bí ayò o ògbómọ̀ṣọ́ kò lè ó kọ́ lẹ̀. àwọn bàbá tẹ̀yìn ó yá àdénú ọkọ̀ àásímí o àdénú ọkọ̀ àásímí ogun òjàjàjà kókó gbòmọ̀ṣọ́ àdénú ọkọ̀ àásímí àásímí. jájájá kókó gbòmọ̀ṣọ́ o àdénú